وكذلك ذكرنا مميزات هذه الصلوات التي تميز بينها وبين سائر العبادات وفي الأسبوع الماضي بدأنا الموضوع في فضائل الصلاة واليوم سنواصل من العنصر الثالث من هذه الفضائل ونسأل الله تبارك وتعالى أن يديم علينا نعمته الظاهرة والباطنة wọ́n pẹ́ ní fún ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala adá ọpẹ́ fún ọlọ́wọ́n ọba ayin ọlọ́wọ́n ọba akí ọlọ́wọ́n ọba àlékí ọlá kama yaliqu bi jalalihi wa sultani akí ọlọ́wọ́n bó ṣe tọ́ sí ọlọ́wọ́n ọba àlékí ọlá pé kí a máa kí ọlọ́wọ́n ọba náà ni ọba tó mọ rẹ̀ kí jùlọ la nusni alayhi kama asnayta ala ọlọ́wọ́n ọba àlékí ọlá ele tí ọlọ́run bá fi lé wa lẹ́nu pé ká máa fi dúpẹ́ fún ọlọ́run ọba àlékè ọlá ọ̀nà pẹ́ wa ó pọ̀ ọlá ó tún fún wa ní àǹfààní láti tún máa bẹ láyé di ọjọ́ ojúmọ́ àti tèmi kọ́lọ̀ kó bá ṣe pẹ́ wa gẹ́gẹ́ kan tí a ti fi ń bára wa sọ̀rọ̀ bọ̀ láti bí ohun tí ò dé níbi ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn ní a sọ fún wa eléyìí tó jẹ́ eléyìí asọ́ láàrin bóyá ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta a tún lọ síbi àwọn nǹkan tó ṣe òpinya láàrin irun àti àwọn nǹkan tó kù nínú àwọn ìlànà ìjọsìn eléyìí náà bí ọ̀sẹ̀ méjì ni lẹ́yìn náà eléyìí tí a wá bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni nǹkan tó ní í ṣe pẹ̀lú ọlá tí ń bẹ fún irun tí a kí a sì ti sọ fún wa nínú àwọn ọlá tó ń bẹ fún rìn asọ méjì fún wa a sì sọ fún wa wípé àwọn ọlá eléyìí tí a fẹ́ sọ fún wa tí a bá kà lọ tí a bá kà bọ̀ ó lè súnmọ́ ogún àbí kí ó bá tó bẹ́ẹ̀ ní àwọn ọlá tó jẹ́ wípé ó wà fún èrò kíkí bákan náà ni wípé irú yìí gẹ́gẹ́ bí àwọn nǹkan ti sọ fún wa tẹ́lẹ̀ ha àní tí wọ́n bá béèrè kí ni ọlá tó wà fún irú bá ti sọ wípé yìí tẹ́lẹ̀ ha àní gbogbo tó jẹ́ ìwà burúkú ìwà àgbèrè ìwà ṣìnà ìwà tí ò yọ ọlọ́wọ́ ọba àlékè ọlá ń lò ìrun máa ń gbọ́n kú òní ara ẹni bẹ́ẹ̀ ọba ti jẹ́ ti ń kírun dáadáa tó sì ń kírun kama jaa abiha nabiyu sallallahu alayhi ó ń kí o gẹ́gẹ́ bá lọ́bi ṣe fóru wa ó ń kí sí àsìkò ẹ̀ ó sì ń kí ní ìlànà bọ́nà ọba ti fẹ́ ká kí irun àǹfààní tó ga jùlọ tí irun a máa jẹ́ òun náà ni wípé irun a máa tún wa ṣe ìwà wa tá ń wù eléyìí tí ò dáa tá a bá ti ń kírun dáadáa irun ìyá máa jẹ́ sábàbí láti gbọ́n dànù anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní man hafiza man adraka ar-rak'ata arba'ina yawman ó ní ẹnikẹ́ni tó bá kí irun jọ̀ọ́mọ̀ ó kí irun jọ̀ọ́mọ̀ man adraka takbirata al-ihram aw takbirata al-ula ẹnikẹ́ni tó bá kírun fún forty days tó sì jẹ́ wípé takbiratul ihram Allahu akbar alákọ̀ọ́kọ́ tó ń ṣe lórí irú yẹ kò fún forty days ó ní kó ti bàrọ̀ àjáàd ó ní ìbọ́kù kúrò níbi ipò aburú méjì ọlọ́run bá máa ṣe fún bàrọ́ àtò mina nifak àkọ́kọ́ ọlọ́run ọba àlékiọ́lá á bọ́ okùn iná á bọ́ kúrò ní ọrùn rẹ̀ wà bàrọ́ àtò bẹ̀rọ atúmìnà nífà níbi ìbá ṣe ìṣọ̀bẹ́ṣèlú ìbá jẹ́mù náà fìkì ọlọ́run bá máa là kúrò bẹ́ẹ̀ wà bàrọ atàmìnà náà bákan náà ọlọ́run bá yorúkọ rẹ̀ á sì á kúrò nínú ẹni tó bá ṣe wípé kiri ó kéwòn ó kírun rẹ̀ wákàtí márùn fún forty days kò tún wá jẹ́yẹ nìkan Allahu akbar alákọ̀ọ́kọ́ tí wọ́n ń ṣe yẹn ó wà bẹ́ẹ̀ gbà tí wọ́n ń ṣe tábàwí eléyìí sì fún àpẹẹrẹ ìwà nifak ìwà tí ò dání inú iná àyè tí ò dání látara pé èèyàn kírun bó ṣe yẹ kó kí ọ̀nà ọba máa yọ orúkọ ẹ̀ kúrò nínú iná ọ̀nà ayọ ẹ̀ kúrò nínú àwọn mọ̀nàfìkì torí ọ̀nà ọba àlékí ọlá sọ wípé ìdánimọ̀nàfìkì ọ̀nà ọ̀lẹ́ẹ̀ráwọ̀ mọ̀nàfìkì yẹn yúrọ fún lẹ́dẹ̀ẹ́sà ọlọ́run bá lé kí ọlá ó ní wọ́n fi ń kí o wà ìlà kọ́ọ̀mù ìlà sọlá ẹ̀sà kọ́ọ̀mù kù sáàlà tí wọ́n bá fẹ́ rí wọ́n bá níyà ẹ̀dìdì ẹ̀ wá dìde pẹ̀lú òròjú pẹ̀lú ìbànújẹ́ ni pé ah ó ti fi ń pẹ̀rù àti gbogbo ẹni tó ní ṣẹ́rù nìkan láwá kí ilé ayé ni mùnàfìkì nìyẹn kọ́nà ọba kó máa ṣe ìlàwà ń bẹ̀. wọ́n láyà kúrúnà lọ́ha ìlà kan ní ìlà ọmọ oníwọ̀n kì ayafi rántí ọlọ́run àyàfi ní ìgbà díẹ̀ tójú bá ká wọn mọ́ pé à kíni ká ti kíni ká ti gbọ́ àwọn ọmọ mi wà ń bẹ̀ kíni ká ti gbọ́ dáàdì kí ni ká ti gbọ́ ọkọ mi wà bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ mọ̀ pé mi kírun kò ní fún mi lówó oúnjẹ tó bá jáde lọ́la látara pé mi kírun kí ni ká ti gbọ́ à ìyàwó mi wà bẹ́ẹ̀ o tó bá ti lọ mọ̀ pé mi kírun kò ní dáná fún mi lálẹ́ látara bẹ́ẹ̀ ló fi ń kírun ìwà nífàkì nìyẹn a máa kírun torí pé kí ni àmọ́ràn ọlọ́hùn mi sọ̀lá ọlọ́ọ̀bá pa wá láṣẹ pé ká kírun kọ́nà ọba àlékiọlá kó ṣe ìrun náà ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà fi wá ṣe kò ní ẹ̀ àkọ́kọ́ àǹfààní tá a sọ nípa ìrun èrò bá ń gbọ̀n ìwà àbàjẹ́ kúrò lára ẹni ló fi jẹ́ pé tí èèyàn bá ń kírun tó ń kírun déédéé tí èèyàn tún wá bá pé èèyàn tún wùwà àbàjẹ́ àfi kéèyàn wo rẹ̀ wo kó wá rí báyìí irú ẹ̀ báwo ni mo ṣe ń kí ṣé mo kí sásìkò ṣé mo kí gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe ní kí n kí tí ó bá wòye dáadáa á rí i pé kọ́láàlì àbújẹ́ ìjẹ́kù ó ti bá kan nu méjèèjì ní àbùkù ti bá kan nu méjèèjì bóyá kò kí kírun yẹn sí àsìkò àbí kò kí bó ṣe yẹ kó kí tí ó bá kírun sásìkò tó sì kí bó ṣe yẹ kó kí tẹ́nà àìrìn fàṣẹ ìwà ní fúnkà á máa gbọ́n ìwà àbàjẹ́ kúrò lára ẹni ọlá ẹlẹ́ẹ̀kejì tí a sọ fún wa òun náà ni pé ìrun kíkí lẹ́yìn ìgbà tí èèyàn bá ti jẹ́ mùsùlùmí tó ti gba ṣàhádà èyí tó tún lọ́lá jùlọ nínú iṣẹ́ olóore tí èèyàn lè ṣe òun ni pé kéèyàn máa kírun wọ́n bí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí abdullahi bin mas'ud ṣe sọ ó ní wọ́n bí ànábì sallallahu alayhi wa sallam ó lóun bí sa'altu rasulallah sallallahu alayhi wa sallam ayyal abdul ó ní mo béèrè pé wo ló dáa jù lọ́nu iṣẹ́ téèyàn ń ṣe ó ní as-salatu li waqtiha ó ní iṣẹ́ tó dáa jù lọ téèyàn máa ń ṣe ó ní kéèyàn kírun sásìkò ẹ̀ wa birrul walidayn kéèyàn ṣe dáadáa sí àwọn òbí ẹ̀ méjèèjì wal jihadu fi sabilillah ká sì máa jagun sí ojú ọ̀nà ọlọ́wọ́ ọba àlekè ọlá eléyìí dí àwọn eléyìí tí a ti kà fún wa ní ọ̀sẹ̀ òun náà ni wípé tẹ́kìlù sọ̀láta alkọ̀tọ́ya gbogbo tó bá jẹ́ àṣìṣe gbogbo tó bá jẹ́ àṣìṣe téèyàn bá ṣe láyé ìrun a máa jẹ́ sábàtì tọ́lọ̀wọ̀ bàdìkì ọlá tí a máa fi pa rẹ̀ gẹ́gẹ́ bí àlọ́rí sọ̀rọ̀ sọ́lájú sọ̀rọ̀ bí a ti fi kà fún wa ní ọ̀sẹ̀ tó kọjá náà mọ́sálù sọ́lá wájú hàn كمثل نهر غبر على باب أحدكم يغتسل منه كل يوم خمس مرات ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rí àpèjúwe irú tẹ̀ǹkì ó dà gẹ́gẹ́ bí kíni o ó dà gẹ́gẹ́ bí odò ni o tí ó jẹ́ kódò yìí jì dáadáa èèyàn wá ń wẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀márùn lójúmọ́ a ti sọ fún wa pé lórí wáyà mi ànábì ni ṣé ẹ rò pé ìdọ̀tí kan lè kù lára ru ẹni bẹ́ẹ̀ àwa náà ní pé kò sí bákan náà ni wípé tukafiru sẹ̀yìn àti ìró táàrí yẹn tá a bá kí bó ṣe yẹ ó máa ń ṣe tẹ̀fírọ̀ tòtòrò kàfárọ̀ tòtòrò ìyẹn náà ni wípé kéèyàn ti ṣe aburú kó ṣe dáadáa kọ́ lọ́wọ́ ọba àlékè ọlá wa sọ aburú tó ti ṣe yẹ kó padà sọ ọ́ di dáadáa yòókàfẹ́rọ̀ lọ́wọ́ mo fẹ́ yí àti ìhàkàdá ọlọ́ọ̀bá máa sọ aburú wọn di dáadáa ló fi jẹ́ pé tó bá ti ṣe aburú rí tó bá gbà sílá ẹni tó ti ṣe aburú rí tó túbá lọ́sọ́dọ̀ náà bá kó wò ṣe mọ́ gbogbo àwọn nǹkan tí ó ti ṣe láì dáa tẹ́lẹ̀ yẹn ọlọ́ba máa ń parẹ́ fún ọlọ́run àwa sọ ní dáadáa fún kọ́lọ́ba kò fi wá ṣe kò gbé dáadáa gbogbo eléyìí láti lè kọ́rẹ́jì wa náà ni torí pé gbà mí ìtẹ́lómi bá wo ẹ̀ṣẹ̀ bó ṣe pọ̀ tó á wò pé áà níbi tẹ́ṣẹ̀ tèmi pọ̀ dé ọlọ́run ò lè foríjì mi ìyẹn ló fi sarakùnrin tó ti pa ìyọ́ 99 tó wá wò pé òun ṣàfẹ́ wá tó àforíjì ló lọ bá èèyàn kan nínú àwọn àrùbáàd àwọn tí wọ́n máa ń sin náà wọn bá ó ní hálìlẹ̀ mi táwọ́bá ó ní ṣe ọlọ́run lè foríjì mi ó ní á pẹ̀lú mo ti pè yọ náírà náà láyò fàwùlák ọlọ́run ò lè foríjì ẹ̀ láyéláyé fàkọ́tàlà wàá túmọ̀ làbí ìhìnfìhà ó bá pa òun náà pé kó tiẹ̀ pàdúdé kó pé ọ́ndúrẹ́dì tóun ti pa ṣùgbọ́n ẹ̀mí tún dẹni láàmú ló tún lọ bá fà ní ilé àfà tí ọ̀nà ọba àdékè ọ̀nà lè forí jì lórí mímọ̀ ló lọ bá ó wá ní àá kí ló dé yẹ kí irú tó ló máa jẹ níyà kí ló dé tọ́nà òní lè forí jì ẹ̀ kò sẹ́sẹ̀ mọ́ tó tóbi wájú ọlọ́run tọ́nà ọba ò lè ṣàforí jì ẹ̀. ẹ̀rí pé gbà mí téèyàn bá wá forí jì téèyàn bá dẹ́ṣẹ̀ ìyá máa wọ pé á ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù bó lọ́nà ti forí jì ṣùgbọ́n náà ọba àlekè ọlá ó máa ń fún wa ní fóòpin ẹ má jà kọ látàkùn náà tó lè rọ àṣùmọ̀tì ńlá ẹ má jà kọ inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ àti tó kéré àti tó tóbi kò sí ìtọ́nà òun forí ẹ̀ tí ọba ti túbá tó dẹ̀ tọrọ àforíjì qul ya ibadiya alladhina asrafu ala anfusihim ọlọ́run ní ẹ̀yẹ ẹrú mi bá mi sọ fáwọn ẹrú mi o pé ẹrú mi tẹ́ ti kọjá àlà lẹ́mìí ara yín lórí ẹ ti ṣèbàjẹ́ la taqnatu min rahmatillah ẹ má ti jápọ̀ níbi ìkẹ́ ọlọ́run ọba àlékẹ́ ọlá inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ọba máa ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ innahu huwal ghafurur rahim ọba aláforíjì ọba oníkẹ́ni o wa anibu ila rabbikum wa aslimu lahu ẹ padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ ṣe rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ẹ gbà fàákú ẹ kó gbogbo الصلوات الخمس والجمع إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنبت الكبائر رمضان في رمضان جمعة في جمعة ìrun sí ìrun bàbá ti ṣe ń ṣe kọta kan tẹ́yà táàrin tí kejì ẹ̀ṣẹ̀ tó wà láàrin èyí tá kọ́kọ́ ṣe àti èyí tá ṣe lẹ́yìn ẹ̀yẹ èyí tá ṣe lẹ́yìn ẹ̀yẹ ọmọ àndò láti pa gbogbo ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ nígbà tá a bá ti jùlọ sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bákan náà nínú tí a ti sọ fún wa ni wípé irun yìí á máa jẹ́ ìmọ́lẹ̀ fún wa ní ọjọ́ pé ìpè àlùkìyàmà ẹni tí ò bá wá kírun irun òní jẹ́ ìmọ́lẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ a máa bẹ pẹ̀lú fìràáhùn ni a ti sọ fún wa àwọn tí wọ́n máa bẹ pẹ̀lú fìràáhùn àwọn tó jẹ́ ọba alẹ́ ayé chairman councillor governor president prime minister àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ wípé ìdí ọba ìní ipò ni ò jẹ́ kán lójú láyé tọ́lọ́ ọ̀gá bí iṣẹ́ md manager supervisor ẹ̀rí para oríṣiríṣi oníkálukú náà dábì tọ́nà ọba fífi yẹn wọ́n ráyè ti rú irú wọn ọba wà ń sáfù fèrè àwùjọ ni àyè kan náà lọ́jọ́ wa wà nínú kọ́lọ́ba ṣẹ̀ là wà bẹ́ẹ̀ àwọn tó jẹ́ pé àwọn gbaṣẹ́ ṣe lọ́wọ́ ọ̀gá ni permanent secretary ni commissioner ni látara bẹ́ẹ̀ wọn lójú ráyè àwọn pẹ̀lú hamana àwọn tó jẹ́ pé ah, àwọn ilé olówó ni wọ́n bàbá olówó ayé ni o olólówó ju gbogbo àgbáyé olólówó ju gbogbo gbá kò wá kírun irú àwọn ẹni báyìí wọ́n sáfù náà ni o o. àwọn tó wá dé olùtajà ọjà náà la wà látàárọ̀ nígbà ń pè é lóòótọ́ agbọ́ ṣùgbọ́n àti kò yẹ kọ́sítọ́mà wà pẹ̀lú wa ìyẹn ni òjò kírun àwọn máa bẹ pẹ̀lú bẹ́yìn gbọ́dọ̀ kálà olówó lòun látàárọ̀ owó tó ń ṣe ó fẹ́ sáwúrà ní òjò kírun fọ́nà ọba àlejò ọlá fọ́nà ọba tó fi wá ṣe fòǹgbẹ́ dáadáa ní ìtẹ̀síwájú nínú ọlá tí ń bẹ fún ká bó ṣe yẹ ká kí yarfa ọ̀nà wọn bá máa lo ìrìn láti gbé wa ga nípò kọ́nà ọba kò fi wá ṣe kò fi ọba ọ̀nà wọn bá ní kí ọlá a máa lò láti gbé wa ga nípò béèyàn bá wà ní ipò kan ọ̀nà ọba tún mú lọ sí ipò mi kọ́nà ọba ní kí ọlá kó má ṣe fi wá ṣe kò fi rẹ̀. sauban mawla rasulillah sallallahu alaihi wasallam ìkan nínú àwọn tí wọ́n jẹ́ mawla ẹrú tí ànábì ti túkalẹ̀ ó sọ nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fànábì sọ wípé àlẹ́ká mi kẹ́sì rọ ti sùjú ó dọwọ́ rẹ o ìmá forí kanlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìmá ti sájídà tó pọ̀ fa innaka la tasjudu lillahi torí pé ò ní ṣe ìforí kanlẹ̀ ẹyọ kan ṣo péré báyìí fọlọ́ illa rafa'aka Allahu biha daraja àyàfi kọ́tọ̀ ọba àlékè ọlá kó lo ìforí kanlẹ̀ ẹyọ kan tó ṣe kó fi gbé ẹ̀gá nípò wa hatta 'anka biha khati'a ìforíkọlẹ̀ tó ṣe ọlọ́wọ́ bá tún fi mú kàn sí àṣìṣe kan tó fi ṣe ọ̀nà àbùkù òun tí a bá wò jọ mọ́ gbogbo wa náà là ń la fẹ́ ga gbogbo wa la fẹ́ ga ibi téèyàn ti máa ń lé pé kéèyàn ga jù òun náà ní àlùjọ náà kó di ọjọ́ pé ní àlùkìyàmọ̀ káwọn èèyàn máa wo ilé wa lókè báyìí pé ah ilé àwọn àfáàní yẹn ilé lágbájá nìyẹn ẹ̀rí inú àlùjọ náà ẹ̀rí pé ilé ayé wọn láwọn ilé kan wà ń gbá mi táwọn èèyàn bá wo tó wo títí báyìí ìlà sì máa jábọ́ torí pélé tó ga ni nígbà bá wa kórè sókè báyìí tó wo títí títí títí ojú wo ní ká ìlà bá jábọ́ lórí wọn bẹ́ẹ̀ náà ló ṣe máa rí inú àlùjọ náà àwọn ilé tó jẹ́ pé áá ah, áá ah, ah, lágbájá lọ́wọ́ bá fúnru lé báyìí kọ́nà máa ṣe ṣe bẹ́ẹ̀ fún wa bánà lè láàyè má jìdà ẹnikẹ́ni tó bá kọ́ ilé fọ́nà ọba lé ayé bánà lọ́wọ́ láwọn màá jìdà tàbí ìjànà ọlọ́run bá máa kọ́ ilé fún lálùjọ náà mọ̀nsán lálìbàrìdè ẹni tó bá ń kírun tútù méjì àlàásìrì wàlfàjìrì ẹni tó bá kírun àárọ̀ tó tún kírun rọ̀lẹ́ ọlọ́run bá lè kí ọlá kọ́ ilé fún lálùjọ náà ẹni tó bá yọra ká méjìlá ṣáájú kó tó kírun àti lẹ́yìn ìgbà tó bá kírun tán ọlọ́run akọ́lé fún lálùjọ náà èmi àti èmi irú máa ṣe ìforíkọlẹ̀ fọ́nà wọn bá ọlá ní ọ̀pọ̀lọpọ̀ bákan náà nínú àwọn ọlá tí a tún máa rí tí a bá ń kírun wa bó ṣe yẹ ká kì tá bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe kì ẹ̀rí pàǹtẹ́numọ́ bí a ń kí bó ṣe yẹ ká kì inna Allaha tayyib wala yaqbalu illa tayyiba ọba tó mọ́ lọ́wọ́ ọba o kò sì ní gbà kọ́kọ́ lọ́wọ́ wa àyàfi tó bá wà tayyiba òun tó bá ṣe kí ni tó mọ́ ọlọ́run bá fẹ́ gbà lọ́wọ́ wa ọlọ́run ọba tẹ́ ti rí yẹ kàmáàlì ní o ọ̀nà ọba òní gba nǹkan tí yóò bá pé o pérépéré lọ́nà ọba fún wa gbogbo nǹkan á sì fẹ́ gbà lọ́wọ́ àwa náà pérépéré ni o ohun tí èèyàn bá fẹ́ ṣe fọ́nà wọn bá àlékè ọlá èèyàn bá ń ṣe dáadáa ni o wà á sì kama ahsan allahu ilayk ọ̀nà òní ṣe dáadáa ṣe dáadáa bọ́nà ọba ti ṣe wọ́n náà dáadáa òríbi tọ́nà gbójú ẹ̀ sí ni òríbi tọ́nà ọba fi mú ẹ̀ sí ni kó jẹ́ pé ọwọ́ ẹ̀yìn ni mú wà ó ti wá aṣọ lé lórí ó wá fẹ́ jẹun wàá wá kọ́kọ́ bọ́ṣọ àbí kọ́kọ́ tọwọ́ bọ ara aṣọ wà wá lọ fún jẹyẹ wà lọ pé síbi imú tí gbẹ ni àbáṣáró kò kọ́kọ́ fẹ́ mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n omi tọ́nà ọba fi mú sí alamulajà aláhu àyìnláì tí a fún ẹ lójú méjì tó fi ríran ni àbí bẹ́ẹ̀ kọ́ ojú mélòó ni mọ́tò ni ojú mélòó iná mélòó mọ́tò ni iná méjì tí mọ́tò bá ní tó bá ní iná kan wàhálà máa ṣẹlẹ̀ iná mélòó lọ́kadà ni ẹyọ kan ìyẹn mọ́tò fi ju ọ̀kadà lọ àbí bẹ́ẹ̀ kọ́ níjọmọ́ òòrí ni ojú méjì kó ba lè balance béèyàn bá ní ojú kan tó wà láàrin báyìí kò lè balance láìláì kọ́nà bá gbójú lọ́wọ́ wa tọ́nà bá gba ojú ẹyọ kan lọ́wọ́ ẹ̀dá tó bá kọ ẹyọ kan ẹni yẹn eré ò lè balance tó bá rìn lọ ẹ̀kọ̀ọ̀kan báyìí kò ní balance ọlọ́run ní alamdájà ẹ̀láwọ̀ àyìnlẹ́yìn àfòyí ní ojú méjì yìí wàlìsánà fàṣàfàtà yìí ọlọ́run la wá fún ní a sì fún yín létè méjì tó bá jẹ́ méjì lọ́nà fún wa jọ̀bọ́ ọ̀rọ̀ wa máa tà sí ọ̀rọ̀ wa máa ṣe kí ni a máa tà sí torí pé àwọn kọlu ara wọn ni ọlọ́run ní yìí ó tún fún wa ní ètè méjì ó fún wa létè mélòó jọ̀bọ́ ètè méjì tó ọ̀nà méjì náà tún ni èyí tó bá fẹ́ mú kan bẹ̀ ọlọ́run tún fún wa lọ́pṣọ̀n ọlọ́run ò jẹ wá ń pa fáwọn iṣẹ́ àfàlì òmè ẹni tó bá fẹ́ nu kó gbọ́ náà bá gbọ́ wá máa iṣẹ́ àfàlì yàtọ̀ ẹni tó bá sì fẹ́ nu kó ṣe kèfèrí ìnà àtẹ́nìnà lè wọ́ọ̀lì ní ìnà ọlọ́run ní ẹ̀rá àwọn alábòsí tó bá ṣe kèfèrí yẹn kọ́ máa wọ̀ọ́rì kan ṣe àti pèsè ìyà kalẹ̀ fún kọ́nà ọba kó má ṣe wálẹ̀ ní ló fi jẹ́ sí gbogbo wa a gbọ́dọ̀ pé o bá dọ́bí ṣe kí sallallahu alaihi wasallam sábà dé mọ́ṣáláṣí wa lẹ́nu àwọn èèyàn máa yí ká ọ̀tún wọ́n máa yí ká òsì àbí bẹ́ẹ̀ kọ́ ni ghayril maghdubi alaihim wala ddallin ẹlòmíì tó bá bomi iṣẹ́ tó bá wá tọwọ́ bọ̀ a máa gbó ṣùkùṣùkù ṣé bá náà bí ṣe ṣàlù àlá nìyẹn ṣé bó ṣe ṣe nìyẹn tẹlòmíì bá ṣe tọ́ bá afọ afọmi tọ́ atúmi sẹ́nu báyìí àwa nà ká sókè ṣé bá náà bí ṣe ṣe nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láfi tẹnu mọ́ sọ́lù kámọ̀rọ̀ àìtùmọ́ni òsọ́lì ẹ kírun bí mo ṣe kí ẹ kí bí mo ṣe ṣe kí ni bí mo ṣe kí irun tá bá kí ní òjò tàná bí ọlọ́run ò ní bùkátà sí làkọ́dé kánú lápùn fi rasulillah uswatul hasana àpèjúwe tó dáa jùlọ bẹ fún yín lára ànábì sallallahu alayhi wa sallam nígbà tí ọlọ́wọ́n bá lékè ọlá tó ti sọ fún wa pé àwòkọ́ṣe tó dáa jùlọ ó bẹ fún wa lára ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó túmọ̀ sí pé gbogbo tá a bá fẹ́ ṣe inna solati ìrun tá a fẹ́ kí wa nusuki

ẹkùn mi kò ṣe kinní kan nígbò sì dìbẹ̀ o sì rọra kúrò ń bẹ̀ kódà gbangba ni mo gbà gbogbo ìyá lè rí i pé mo kúrò látara bí ara wọn tí wọ́n kúrò ṣé bá nọ́ọ̀bì ṣe ń kiri yẹn nígbà tá nọ́ọ̀bì bá kírun sókù lára tán Abubakar náà túbọ̀ síbẹ̀ nígbò bá ṣe tán Umaru náà túbọ̀ síbẹ̀ òtúmọ̀ náà ni àyè mi náà wà lé o àyè náà ni àyè má jẹ́ kémi náà gbẹ̀yìn o ṣé bá nọ́ọ̀bì ṣe kiri yẹn àwa lè ní kò sí tó kàn wá bàbá fẹ́ sí òkú oríṣiríṣi ni àwọn èèyàn wa máa sáré káàkiri ní tẹ́ kí lọ wá jọmọ ah, ó yẹ lọ wá di ọ̀gẹ̀dẹ̀ ẹ̀yẹ tẹ́ bá rí di ọ̀gẹ̀dẹ̀ ẹ tún wá sí kinní kan ẹ wá di kókò ẹ ti kinní kan kí lọ fẹ́ fi ṣe wọ́n fẹ́ dàbò sáré àwọn èèyàn máa sí òkú wọn tiẹ̀ ní fẹ́ kí yẹ̀pẹ̀ kan lára báyìí kí lọ́nà sọ minha khalaqnakum inú yẹ̀pẹ̀ yìí láti dá yín wa fiha nu'idukum ẹ fẹ́ ẹ̀kọ́ ibẹ̀ lá máa dá padà sí ومنها نخرجكم تارة أخرى inú yẹ̀pẹ̀ iná láti ti máa ń gbé yín jáde padà òkúta fẹ́ sin kí gbogbo ara ẹ̀ wà nù yẹ̀pẹ̀ gbogbo àwọn eléyìí sì ní oríṣiríṣi ni òkú tí a fi ta da yẹ̀pẹ̀ le tó jẹ́ pé gbogbo ara ẹ̀ ló wà níbi yẹ̀pẹ̀ bó ṣe máa decompose nínú ìsàlẹ̀ ẹ̀ lè fi rí òkú tó jẹ́ pọ́n gbé sínú pósí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí nílẹ̀dì náà ń sin òkú wa pẹ̀lú pósìlì ẹja sàlẹ̀ ẹja sàlẹ̀ wọ́n bá ti wá já sàlẹ̀ wọ́n á wá gbé pósì yẹn náà síbi àbí wọ́n á wá gbòkù sí wọ́n á tún wá kan wọ́n á wá kó gbogbo torí ẹ̀yẹ náà wọ́n á tò sí tó bá kó àyè kékeré báyìí wọ́n á sábà wá wọ́n á tún wá lọ méwé ìnáwó máa láyọ̀ àzàbáyì ànábì sọ̀rọ̀ máa sẹ́lá mọ́rọ̀ mi kọ̀bùrẹ́ ó kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan jọ kó wá dúró pẹ̀lú àwọn sàábé ó ní ìnáwó máa láyọ̀ àzàbáyì ó ní àwọn èèyàn méjì tó wà nínú sàárè yìí wọ́n ń jẹ̀yà lọ́wọ́lọ́wọ́ báyìí wà máa yọ àdàbà níbi kẹbíìrì kò ń ṣe pẹ́ṣẹ̀ ńlá ni wọ́n dá o kẹbíìrì ẹ̀ṣẹ̀ ńlá ni ṣùgbọ́n èyí ò ní rí gẹ́gẹ́ bí nǹkan ńlá wọ́n máa yọ àdàbà níbi kẹbíìrì kò ṣe pé nǹkan tó wá bàbàrà lójú yín lọ ẹ̀jẹ̀ wọ́n yá o amma ahaduhuma fakana yamshi bin namima wọn olófòfó ni bí ìkọ̀kọ́ bá ti ṣẹlẹ̀ ń bì kan báyìí rí pàwà lòun ó ti gbé káàkiri wà á máa sáà ni fàkánà là yẹ sẹ́tìrù mi nàlùbáwò ẹnì kejì tó o bá ń tọ̀ kò kì í ṣọ́ra ìtọ̀ ata sí gbogbo ara ẹni ìdí tó fi ń jẹ̀yà ló sáré nìyẹn anábì sallallahu alaihi wasallam ó bá mú ewé ló bá fi sí orí sáré wọn ó ní làálàá yóò hàn fífa àdéhùn mọ́ mọ́ làwọn yàrá ìbáṣà ó ní ó ṣeé ṣe ní gbogbo gbàdéwé yóò bá dì í gbẹ kí ọlọ́wọ́n bá ní kí ọlá kó ṣe ìyàwó fúfú yẹ wàhálà mi kò sùn sí ìyá ti hàn sùn nínú àwọn nǹkan tá a dáyàn fún ànábì mi àkọ́kọ́ ní yóò azabad wọ́n fìyà jẹ wọ́n lọ́wọ́ sábàbí nìyẹn òkúta fẹ́ kó ewé lé lórí kí ló ń ṣẹlẹ̀ sí oúnjẹ ìyà lọ́wọ́ atọ́lá àtàlọ́kọ̀ yìí ìwọ náà ti wá mọ kọ̀kọ̀ bẹ̀ ṣe gbèsè irú ẹ̀ báyìí

aṣọ ọkọ̀ tó níbi yẹn kò ká ara ẹ̀ ànábì á ní ẹ̀sọ sísàlẹ̀ òkè aṣọ á ní ẹ̀sọ sókè ìsàlẹ̀ ahọ̀ ó ní ẹ̀sọ sókè ibi tó bá kù lọ́wọ́ ìsàlẹ̀ ẹ̀dà ìwé kẹfì bò tàbárò ta fẹ́ fi táàrà aṣọ ta fẹ́ fi sí tí a rí aṣọ ta fẹ́ fi sí ànídìlé òkú torí àìdáṣọ táàbà ti ráṣọ wáìtì tó sì tó wà yẹn náà la máa fi sí torí àṣírí ẹ̀ ó bìrì jìnnà náà ànábì ní tó kù bá kú ẹ tètè gbé lọ tó bá jẹ́ ní ire ni kó tètè lọ gba dáadẹ́ tó bá jẹ́ ní burúkú ni ẹ má gbé wàhálà sọ̀rọ̀ ara yìí ṣùgbọ́n lẹ́ni oríṣiríṣi nǹkan tí mùsùlùmí ń ṣe tẹ bá wo ìgbésí ayé wa lẹ́ni tí wọ́n bá fi hàn àwọn sàábé kódà wọn ò ní dá wa mọ̀ mùsùlùmí torí gbogbo táwa ń ṣe lẹ́ni tí a bá wo ìsìláàmù tánàbí mú wá sẹ́gbẹ́ àárín pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni kọ́nà ọba kó fi wá ṣe kò fi ẹ dáadáa kó jẹ́ ká lè súnmọ́ islam tí ànábì fi rán tọ́nà ọba fi rán ànábì sallallahu alaihi wasallam irun tàǹkì a máa gbé wa ga nípò a sì máa fa aburú rẹ fún wa ẹ̀ṣẹ̀ wa máa kó lọ irun tá a wá fẹ́ kó gbé wa ga nípò kó sì máa má burú lọ fún wa jọ̀mọ́ àrípò yẹ ká mójútó ká kì í dáadáa bó ṣe yẹ ká kì í kọ́nà ọba àlèkè ọlá kó bá ṣẹ̀ tó wá ṣe kò fi ẹ dáadáa ẹ̀rí asọ́lẹ́ àjò من أقوى أسباب دخول الجنة برفقة النبي صلى الله عليه وسلم téèyàn bá fẹ́ máa bẹ pẹ̀lú ànábì sọ̀rọ̀ àṣálá nínú àlùjọ náà tó ń wẹ̀ pé à ah, kí ni àtànábì kí fúláàtì wa máa ń ṣan wa kó wà lẹ́gbẹ̀ẹ́ tànábì báyìí sallallahu alaihi wa sallam nínú tá a lè fi rí òun náà nírò Rabi'a bin Ka'b al-Aslami radiyallahu anhu qala kuntu abitu ma'a rasulillahi sallallahu alaihi wa sallam fàzẹ́ìtù bí wà lókè wà hajjajù ó ní mo wà pẹ̀lú ànábi wa muhammad sallallahu alayhi wa sallam mo sùn lọ́dọ̀ rẹ̀ nígbà tí mo sùn lọ́dọ̀ ànábi sallallahu alayhi wa sallam nígbà lẹ́mọ́ mo bá ànábi mu ife tó máa fi ń ṣàdọ̀ àlá àgé mo bá gbé wa láti fi bí ya bùkátà fakọ́ọ̀là tẹ́lẹ̀ ẹni ṣe dáadáa sánà mi nínú oore bí ọba ṣe dáadáa sí wa a máa ń ṣàdúrà fún un tó ìwọ́n bá ṣe dáadáa sáà nọ́bí ànọ́bí àwọn aṣàdúrà fún wọn Abdullah fún Abbas ó gbàdúrà nọ́bí ànọ́bí lọ ṣe mọ̀ọ́sẹ̀ náà ni ló bá nọ́bí mú nǹkan tí a fi ṣe mọ́ra lọ ó ṣàkíyèsí fánọ́bí ò ní lọ ṣe mọ̀ọ́sẹ̀ àbí kó mọ́mi àwa táwa jẹ́ ọmọdé lẹ́nì àti ẹ̀kí ṣàkíyèsí orí àgbàlagbà kò bí ẹ ti tó ẹ̀ àwọn ọmọdé àná nìyẹn tó ṣe tó wọ́n kàn wá fi àṣejù sí àwọn àfa wa sọ di ìmáàmúni ìlẹ́rù àwọn ọmọ kéwú ṣàṣejù àwọn àfa náà ṣàṣejù ṣùgbọ́n gbogbo ẹ̀ka ṣe níwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ ọba rí báwọn sọ àbáṣe bá ń ṣe kídímọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ wò pé ṣe ẹrú ni wọ́n rí ṣùgbọ́n wọ́n ṣe rí wọ́n ṣe láti lọ ọkọ̀ ni wọ́n sì ṣe kò ń ṣe láti wá ìyọnu kọ̀ọ̀kan bí ó ṣe pé wọ́n wá ìyọnu ọlọ́wọ́ ọba wọ́n fẹ́ wọ àlùjọ náà ẹni tí wọn náà bá ṣe dáadáa sí ó ṣe dáadáa sí ìyàwó ẹ̀ torí kíni ké torí tiẹ̀ ni tó bá jẹ́ torí tiẹ̀ ni ó tó kéré ni ṣùgbọ́n torí tọ́lọ́wọ́n bá ní kí ọlá ni ó ṣe dáadáa sọ́kọ ẹ̀ torí tọ́lọ́wọ́n bá ó ṣe dáadáa sálábàágbé ẹ̀ torí tọ́lọ́wọ́n bá ni ó ṣe dáadáa fẹ́ tó ní bùkátà torí tọ́lọ́wọ́n bá ni ó ṣe dáadáa sí ẹ tí ìnira bá torí tọ́lọ́wọ́n bá ní ọlá ni o subhanahu wa ta'ala ẹ̀rí anábìsọ̀ màlúù ọ̀sẹ̀lá ibnu abbas nígbà tó ṣe dáadáa sálọ́bì ànábì wo oṣù tó ṣàdúrà ó ní Allahumma faqihhu fid-din ìwọ náà bá bá ń fún ọmọ ilé ìmọ̀ kékeré wà á ní mo tàwé kó sì bá ń fún ní ìmọ̀ tẹ̀síìr kí ló tún kù mọ́jú ọmọ lẹ́yìn mọ̀ Ibn Abbas radiyallahu anhu tẹ̀rùjùmáì tẹ̀rùjùmáì ní Qur'an tó bá lè yọ gbàgbọ́ yẹ Qur'an á Ibn Abbas ò lẹ́gbẹ́ kò lẹ́gbẹ́ láti kékeré ṣùgbọ́n àwọn ọmọ kékeré ayé ìsìn nígbà tá ànábì sallallahu alaihi wasallam kú kò ju bí ọmọ thirty years lọ ọmọ ọdún mẹ́tàlá ó wá lọ bá kan nínú àwọn ànsọ́rí muhajiri lòun ó lọ bá kan nínú àwọn ànsọ́rí pé à ànábì ti jáde láyé ó ṣe jẹ́ ká máa lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà fà nínú àwọn sàábé ká máa lọ tọ́ kéwú lọ́dọ̀ wọn ká máa lọ gbá wọn oríṣiríṣi nǹkan tí wọ́n kọ́ láti ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam arákùnrin ìbá sọ fún Ibn Abbas pé à ta ló fẹ́ ráyè ìtumọ̀ ẹni pé àwọn àgbàlagbà nínú ṣe sí ọ̀gọ̀rọ̀ ni pé wọn ò ráyè tọmọdé kò sì dá bẹ́ẹ̀ torí pa ọmọdé èdè àwọn ló máa dàgbà lọ́la a gbọ́dọ̀ wọn wọn ráyè tọmọdé ta ló fẹ́ ẹ àwa tá a jà mọ́ nǹkan kan bá wọ títí á òní mọ ilé èròǹgbà kéré ṣẹ̀mẹ̀pẹ̀ tí ó bá jẹ́ pé tí ò bá kéré kò tí o bá ìgbìyànjú nǹkan kó wá rí pé kò bọ́ọ̀dì kò ní gbà pé impossible Ibn Abbas Ìbàdàn nínú ẹ̀kọ́ nígbà tó délé sàábé tó lọ yìí wọ́n ní sàábé yìí sò lọ́wọ́ Ibn Abbas bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan àsìkò ọyẹ́ báyìí ẹ̀yìn náà wọ́n jọmọ tí ọyẹ́ mú dáadáa gbogbo àwọn eruku mọ̀nyí náà ó wá kù sí lórí ibi tó wù náà tó rọra fẹ̀gbẹ́lé ní ojú títí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nígbà tí arákùnrin wájú tó wá bọ́ta tó wá sọ fún pé Ibn Abbas wọ lójú omi ó wá pé Ibn Abbas inú ẹ bàjẹ́ ó ní ìrẹ tó jẹ́ ẹbí ànábì ọlọ́wọ́n ọba nígbà tó dé ó bá ti ní kọ́ pè mí wá lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo tó bá lè wù kí n máa ṣe lọ́wọ́ mo gbọ́dọ̀ fi ilẹ̀ nínú ẹ̀kọ́ ni wípé sílàtù yẹ̀sílù alàbàwáàdì téèyàn bá ní èèyàn kan tó jẹ́ pé àwọn òbí èèyàn méjèèjì wọ́n máa ń ṣe dáadáa sí wọn wọ́n máa ń so wọ́n pọ̀ nígbà tí wọn bá sí láyé mọ́ èèyàn ní láti kọ̀ntínú dáadáa yẹn pẹ̀lú wọn ẹ wà wọn sàábé wọ́n ṣe dáadáa sànàbì lójú ayé ẹ̀ wọ́n ṣe wájú ẹ̀ nígbà sànàbì ò tún sí mọ́ wọ́n tún ṣẹ̀yẹ ẹ̀ wọ́n fi dáadáa bá àwọn ará ilé ànábì lò sallallahu alaihi wasallam nígbà tí bàbá yìí wá sọ fún ibùdó àbá ti pé kí ló fẹ́ ibùdó àbá ti bá sọ fún ìmọ̀ ni mo wá wá bí ó ṣe wá káàkiri ọ̀dọ̀ àwọn sọ̀hábà nìyẹn ibùdó àbá ti wá padà di onímọ̀ ló fi jẹ́ pé tẹ bá wà tó bá fi sílẹ̀ tó bá fi sílẹ̀ tó bá ti ṣẹ́ kọ́nà mọ́ ẹ lọ́wọ́ báyìí ẹ rí i pé yorùbá sọ pé ó ti ṣẹ́ kọ́nà mọ́ lọ́wọ́ ìtumọ̀ ẹni pé ẹ lè bá mọ́ kò sí rere tẹ̀fẹ́ sá gbogbo nǹkan láyè opportunity ni ìkan nínú àwọn àfà ó sọjọ́ kan ó lòun lọ sílùú kan nílùú Saudi ni ó lòun wá rí bàbá àgbàlagbà kan nígbà táwọn wá ń ṣe dáwà bàbá yẹn náà bá wá ló bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ah ebi torí yìí classmate mi ní blue bass o ibnu bas ẹ máa ń gbórúkọ ẹyẹ classmate mi ni àjọ wa kíláàsì ni ló bá bẹ̀rẹ̀ sí darí ìtìfẹ́ yìí nígbà táwa kíláàsì ó máa ń ṣe gbá ó máa ń ṣe àwo nígbà tá a fa ìwà fẹ́ sọ ó ní yálẹ̀ ìdààmú ó máa ṣe fún bàbá yìí òun náà lè máa fi yan rí ó lè máa fi yan dáadáa yan kan lẹ́nu lèmọ́dà mọ́ àfùbà kí ló dé tóun náà dirú tí ò dérú pọ̀ yẹn wàlẹ́ nínú jáhàdù fìlà lànà ìyá náà ń sùgbù lánàá gbogbo àwọn tó bá ti gbìyànjú lọ́nà ọba máa ń ràn lọ́wọ́ àwọn bàbá yẹn náà gbìyànjú lọ́nà ọba ti gbé wọn lọ́wọ́ sókè ló fi jẹ́ pé téèyàn bá jọ wà ń bì kan ó wà ń bi iṣẹ́ ni èèyàn kan wá mójútó iṣẹ́ ó ń ṣègbìyànjú ó wà nù ilé kan ẹ wo àwọn tó jẹ́ tẹ́nàǹtì àti landlord àwa rí tẹ́nàǹtì kan tí nǹkan bá ti fẹ́ bàjẹ́ nínú ilé báyìí ó ti sáré wò pé kó ṣe àwọn eléyìí lọ́mọ landlord àwọn eléyìí àbí ìlú kan náà lọ́ ti wá ní ó ń ṣojú ayé nìí ọjọ́ tó bá di pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ lólé wọ́n sọ pé arahmanu arahimi lọ́lọ́wọ́ àbíbẹ̀kọ́ ni àjọkẹ́ni àṣàkẹ́ni bàbá lánàá láti rọra ṣe kí ni ó ti jọ kẹ́ gbogbo wọn tẹ́lẹ̀ gbọ́n jẹ́ lánàá tó jẹ́ tẹ́nàní tó bá sì bẹ́ẹ̀ di pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ á sì rọra ṣe àwọn kẹ́ kí ni ó téèyàn bá ṣe láyé ilé èèyàn máa gbàjọ mọ́ ló fi jẹ́ pé ta bá ń wá ipò tó ga a gbọ́dọ̀ gbìyànjú lé lórí béèyàn bá wá fẹ́ dé ipò níbi ta ti ń bọ̀ anábì sallallahu alaihi wasallam ń ṣàdúrà fún ibnu pa ibnu abbas àdúrà ẹ̀ ti gbà ó wá ṣàdúrà fún rọ̀bì àná bùnìkà ó ní sáàlì ó ní tọrọ torí gbà mí anábì sallallahu alaihi wasallam tí àsìkò ìsìjàmbá kan bá ṣẹlẹ̀ anábì àyọ̀yà ẹ tọrọ tẹ̀sẹ̀ tọ́ba tọrọ anábì àṣẹ àmì ó ṣẹlẹ̀ sí àbúrò rẹ̀ rábàbí aláàánú àwọn èèyàn anábì ni ó yá sáàlì náà ẹ máa tọrọ àdúrà anábì àmàṣáàmì gbogbo táà náà bí bá ti ti ṣe abẹ́sí ó ti ṣe kíni ó ti ṣẹlẹ̀ nìyẹn ó ní kálukú bá ṣàdúà nígbò wá di orí Abu Hurairah ó wá sọ wípé Allahumma ìwọ náà wọn bá lékè ọlá gbogbo táwọn èèyàn mi ti tọrọ ìyẹn rí èèyàn gbọ́dọ̀ gbọ́ fíkìú yẹn kéèyàn jẹ tó nílà káyọ̀ ìwọ náà wọn bá gbogbo táwọn jọmọ ti tọrọ yìí pátápátá èmi náà tọrọ ọrú ẹ o ṣẹ̀mẹ̀pàdúrà yẹn ti wà kọ́ńfẹ́rẹ́nsì ẹ tó tọrọ owó òun náà ti tọrọ owó ẹni tó tọrọ ọmọ òun náà ti tọrọ ọmọ ó wá fi kù wá as'aluka ilma la yunsa èmi tí wàá tọrọ nǹkan kan tí gbogbo wọn tọrọ ìmọ̀ tí mi ní gbàgbé láíláí ìmọ̀ tí mi ní gbàgbé láíláí èèyàn kọ́ náà bá sáré dìde pé ah oore tó pọ̀ jù ní bàbá ìtọrọ yìí òun náà bá náwó pa náà bí ah èmi náà as'aluka ilma la yunsa èmi náà bẹ náà fún wa ah, ìmọ̀ téèyàn ní gbàgbé o ànábì ni sabakọka biha àdáòsì ó ní àdáòsì orúkọ àbúrérà ni orúkọ pé family name àbí ká sọ pé tribe tó ti wá ó ní ó ti gbà nígbà tí wò ní bèrè ẹyẹ mo ti ní kó ní kálukú bèrè tiẹ̀ ìwọ náà ti bèrè tó ló fi pé gbogbo kọ kò ó ní kò sí a sọ àbí tánà bí a ṣe lójú so ìyọ́ náà máa ń ṣe dáadáa tí ìyọ́ bá lọ opportunity láti ṣe fún àwọn èèyàn ànábì ní kára kò lè tọrọ ó bá tọrọ àlùkà mọ̀rọ̀ fàkàtàkà ìrìjẹ̀nu ó lè di mo fẹ́ ni wípé mo tọrọ lọ́dọ̀ lọ́wọ́ ma pé kọ́lọ́ jẹ́ kí n wà lẹ́gbẹ̀ẹ́ báyìí bí mo ṣe wà pẹ̀lú ẹ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n nífẹ̀ẹ́ pé káwọn máa bẹ pẹ̀lú ẹ̀ gbogbo ìgbà wọ́n tún máa wá jẹ́ ẹ̀rọ pé tó bá tún di lọ́rùn káwọn tún máa bẹ tó bá ní ànábì sọ pé ah, ẹ̀ ṣèbá ànábì ló sọ ayàwó ló Quran ah irú ẹni bẹ́ẹ̀ bá ti sọ lò kọ́nà ọba kó là wá bí ìṣìná wọ́n sọ pé ànábì sọ̀rọ̀ ó wá sọ pé èmi kò sínú Quran ta ló sọ pé kò sínú Quran kò sí tànábì sọ tó pẹ̀sẹ̀ rí lẹ́jọ́ sínú Quran kí lọ́nà ọba àdìkí ọlá sọ wà máa já kó mo rọ̀súlù fàkòdó gbogbo tànábì bá fún yín báyìí ẹ ṣe kí ni ẹ gbà á mú ẹ fàkòdó wá máa na hapun màálù fàtíkàwò èyí tó bá kọ̀ fún yẹn jìnnà sí ànábì wá sọ nǹkan wá ní òsínú koran koran ò ní fún ẹni instruction nípa ohun tí ànábì bá sọ kọ́ lọ́ba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ànábì wá sọ fún wípé yí òun tó fẹ́ nìyẹn àwọn iná dálí abótúfẹ́ nǹkan mi kóòtù hùwà dà ó ní mi ń fẹ́ nǹkan mi mọ̀ ẹ wo táwọn sàbẹ̀ ń fẹ́ wọ́n ní kó tọrọ kò ní wọ ah, ẹ wo tó ń tọrọ ọ̀rọ̀ àlùkìyàmọ̀ ó tó ṣe pàtàkì jù lẹ́nu wọn nìyẹn làwa fi yàtọ̀ sí wọn àwọn jèrè ayé wọ́n tún jèrè ọ̀run kódà àwọn ọmọ àrọ́mọdọ́mọ wọ́n tún gbádùn tẹ́lómi bá ń jowú sàúdí lè ní pé àwọn ti ẹ̀ gbádùn jù lu yẹn à ó mọ ìyá táwọn bàbá wọn jẹ ni kọ́nà jẹ́ káwa náà ṣe dáadáa ìyá táwa jẹ́ nàìjíríà lẹ́nu ṣáwa la ṣáwa la jọmọ wọ́n ti dáràn yẹn lẹ̀ kalẹ̀ fún wa àwọn owó tó ti kó jẹ ó wá dàsìkò tó yẹ káwa náà náwó kò wá sówó yẹn lù mọ́ àwa ń jẹ ìyá ẹ̀ ló fi jẹun táwa náà bá ṣe léèrè làwọn ọmọ tiwa náà máa bá ẹlòmíà máa béèrè pé ẹ wọ́n máa ń sọ̀rọ̀ kan pé ọlọ́run bá máa bẹ àwọn ọmọ wò látara ẹ̀ṣẹ̀ àwọn bàbá wọn ìsìláàmù jó yé wa pé ọmọ ò ní ru ẹrù ẹ̀ṣẹ̀ bàbẹ́ ṣùgbọ́n wọ́n lè rí àṣàrò ẹ̀ tí bàbá bá jẹ́ ní burúkú ẹ̀ rí lẹ́kṣọ́rà tí ó jẹ́ pé ìṣe ti ti wọn sex for mark ni tọ́mọ bá fẹ́ ní mark yunifásitì wọ́n sọ wípé wọ́n gbọ́dọ̀ bá ní wọ́n gbọ́dọ̀ bá ṣe ṣìnà kódà ó yà mí lẹ́nu nígbà mo padà gbọ́ tó rọ́rọ̀ ìròyìn àgbáyé ni ọ̀gọ̀rọ̀ wa náà la máa gbọ́ pé lẹ́kṣọ́rà unilag ó máa wá yà yí lẹ́nu fàdúgbò wa mí gan lẹ́nu yẹn gbé kí làwa náà fẹ́ sọ fọ́nà ọjọ́ pé ní àdìkìyàwó tí àṣewáàsí fúnru ẹni yẹn pé ṣìnà ò dáa ni tó fi wá di ẹni tí ó ṣe tó ká àgbákò báyìí kọlọ̀bà kó là wà ń bẹ̀. yorùbá ti sọ pé ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó lóhùn. àwọn náà ti ń ṣe ìbàjẹ́ ìdípẹ́ tí wọ́n láwọn gbádùn ṣùgbọ́n gbọ́ lọ́n dé orúkọ ẹ̀ bàjẹ́ gbogbo tó ti fọwọ́ ẹ̀ ṣe tẹ́lẹ̀ bàjẹ́ abẹ́ẹ̀rí ni kódà ẹni wọ́n tún ló lọ poison rẹ̀ wọ́n rescue ẹni torí ìbànújẹ́ kọlọ̀bà kó la ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀. ó dẹ́yìn ọba ṣe fàáìní alanọ́fíkà ìkẹsìrán ti ṣojú tó bá fẹ́ máa bẹ pẹ̀lú mi nínú àlùjọ náà tó fẹ́ mú létí mi lẹ́gbẹ̀ẹ́ ràn mí lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ olóore kan òun náà ni pé kó máa forí kanlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìyẹn sọ fún wa wípé ìmá forí kanlẹ̀ nínú téèyàn fi gbòòrè lọ́dọ̀ lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam sọ wípé aqrabu ma yakunu al fa asiru du'a ó ní tẹ bá ti wá forí kanlẹ̀ yẹn ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ kọ́nà gbogbo àdúrà olùkọ́ kan wa aqulu qawli hadha astaghfiru li wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet The topic of our sermon today is a uh, continuation of the topic we started last week, and that is the virtues or the benefits of performing Salat. We have mentioned the position of Salat. In that regard, we mentioned about 12 points that are pointing to the fact that the position that Salat occupies in Islam is very great. That is, al-farqu bayna al-abdi wal-kafir, as-salat. The difference between a believer and non-believer is Salat. Because solat is manifestation of what we have in our mind. When we observe solat regularly, it shows that we are believers. There is a statement of Prophet Muhammad sallallahu alaihi wasallam, but this hadith is said by scholars of hadith that it is not authentic. He says, إذا رأيت رجلا يتعاهد المسجد If you should observe any person that he usually frequents the mosque, he usually come to the mosque, فاشهد له بالإيمان you should bear witness that that person is a believer. When you see somebody going to the mosque regularly, you should know that that person is a believer. Even though the hadith is not authentic, but the meaning of that hadith is a fact. When you see somebody going to the mosque regularly, it shows that that person is a believer because when Allah is telling us about the salat and saburu, he said we should seek the help of Allah by praying. We should seek the help of Allah by being patient said, إِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ Allah said to observe Salat is very difficult. To be patient is very difficult, except for the righteous people. Well, that is why when you see that, you, you start to wonder, when you are calling people to observe Salat, that will not take them up to ten minutes. They find it very difficult. Allah subhanahu wa ta'ala told us that it is difficult, except for the believers. That's why he said, for the aflah al-muminun, successful indeed are the believers alladhina hum fi salatihim khashi'un they are people that pray their salat with humility so the first quality of the believers is salat so that is the position of salat and we mention those things that differentiate between salat and other acts of worship part of it that is that we are not exempted from observing salat in any seconds of our life even when we are sick we must pray When we are in traveling, we must pray, except when we are sleeping. That is when we are exempted from salat. And when you look at other acts of worship, for instance, there are some instances when Allah subhanahu wa ta'ala will tell us that you may not fast. You may not fast, but for salat, we must not abandon it. We pray to Allah to give us the ability to always observe our salat. And in the last Sabbath, we have mentioned some of the virtues, some of the benefits, the favor of this Salat. And we said that when we are talking about Salat, the first thing is that Salat will take us away from evil. When you observe Salat regularly, Allah will use it to cleanse you of, of your evil inclination. Part of what we have mentioned regarding Salat is that it is the best act of worship after testimony that not has the right to be worshipped except Allah. Part of what we have mentioned is that solat will take away our sins. It will clean us of sins. And we have mentioned that it will make Allah to turn our evil to good. For instance, if someone has done bad evil deeds and he prays solat, Allah will turn that evil deed to good deed because he has prayed solat. And part of what we mentioned is that solat will be a light for us on the day of judgment. And we mentioned today, يَرْفَعُ اللَّهُ بِهَا الدَّرَجَاتِ that when we observe Salat regularly, Allah is going to raise our, our position before Him. Allah will raise our position. And Allah subhanahu wa ta'ala we all will also erase our sins. As the Prophet sallallahu alayhi wa sallam said, that alayka bi kathirati sujood. You should always make sajda. He said that to Thawban, Mawla Rasulullah a free slave of Prophet Muhammad sallallahu alaihi wasallam, he said, "Hold unto many sajida." He said, "La tasjudu lillahi sajidatan," because you will not make a prostration for Allah subhanahu wa ta'ala illa rafa'aka Allahu biha daraja. Except with every prostration that you make, Allah will erase, Allah will raise you in position. Wa hatta بِهَا biha and that Allah will erase your your mistake with every salat. And when we look at our life today, we can see that we are living in error. We are living in mistakes. We are living in sin. You can see the celebration of the previous days when people are celebrating the 1st of January. So, every day calls for celebration for the believer. You should celebrate every day. But how do we celebrate our day? Allah said, Ya ayyuha alladhina amanu dhkurullaha dhikran kathira. Allah said, O believers, remember your Lord more often wasabihuhu bukratan wa asila and glorify the praises of your Lord in the day and in the night. The Prophet sallallahu alaihi wasallam whenever he woke up he usually say alhamdulillah alladhi afani fi jasadi praise be to Allah who has given me sound health. ورد علي روحي who has returned to me my soul وأذن لي بذكري and who has permitted me to remember him that is the way to celebrate our day Praise be to Allah who has given me sound head. It is when we have sound head that we can worship. Even those that are sinning, it is when they have the good head that they can perform things. وَرَدَّ عَلَيَّ رُوحِي It is Allah who has given me back my soul. Allah يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا Allah said when people sleep, it is Allah that we take some souls and we not, we not return them to the body. وَيُرْسِلُ الْأُخْرَى إِلَى أَجَلٍ مُّسَمًّى Then Allah will send some souls back till a time that he will later take it. So my soul today is part of the soul that Allah has returned. So it's called for celebration. I have to celebrate that. And how do I celebrate it is by increasing in obedience to God. But when you look at people celebrating the fourth day of January, when they are doing that, even let us say the people that are not Muslims, even though to them it will be permitted for them. And for Muslims, it is not part of our religion It is not part of our religion celebrating days which has not been celebrated by Prophet Muhammad sallallahu alaihi wasallam but look at it. It is said according to statistics that the number of ladies that will become impregnated on that 31st to 1st of January is more than 10% of the regular days. Because people think they are happy. For that reason, they have to celebrate by making their their illegal partners happy. So that is celebration. Look at the number of wine that people drank on that very day. Even till yesterday, even till today, because people are celebrating. So when we want to celebrate, celebration is praises of God. So how can we sing to God in the name of celebration. So that is why a believer should be very careful. So when they told us that so that we take away our mistakes, it means we have to do it regularly. Because even though you don't partake in the celebration of these days that people are doing, there is no way you are exempted from sin. Part of the way you can involve in sin is that you see people doing evil and you are not able to command them not to do that. It is a sin The Prophet said, Man ra'a minkum munkara, whoever see people doing evil among you, falyughayyirhu biyadihi. You should go to them and stop them. Please stop the noise. You are disturbing the peace of the environment. Fa'ilam yastati', if you cannot do that, wabilisanihi, you must tell people that what they are doing is good. How many people were we able to tell? How many people? Fa'ilam yastati'. For the fabiqalbi. If you cannot tell them, then you should not be happy. But you will see that sometimes you have to look these people because they are celebrating. So you want to look at what they are doing. Sometimes you laugh because they make you laugh. But then you do وَذَلِكَ ضَعْفُ iman. Even when you take it with your with your mind, that is the lowest portion of iman. It means the iman in our mind is very little. So we pray to Allah subhanahu wa ta'ala to be our guide. We pray to Allah to forgive us of our shortcomings and to make the love of Iman to be entrenched in our mind. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا واعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قوموا لصلاتكم يرحمكم الله